obìnrin wa ti sọ̀rọ̀ ẹ̀ ó ti pọ̀ ọ́n náà ti ló dájú gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yorùbá ní ìṣòro bá a lè tẹ́lẹ̀ tó fi sọ́dún kọ́mọ àwọn akéwì mú ní sọ́dún sí àtúlá àwọn àtúnrẹ̀ ìdílé wọ́n tó bẹ̀rẹ̀ bá gbà pé fi pàmò àlè àbọ̀ máa ń ràn sílẹ̀ táwọn yorùbá ń sọ ní pé kọ́mọ òṣèlú láti wọ́n ní májèlú ló wà májèlú wò lọ́wọ́. صلاة الغائب سبب صلاة الجنازة ثم سجود ní iwájú wa lára wọ́n jẹ́ mú rẹ̀ ní kó jẹ́ pé níta bẹ́ẹ̀ ti sọ láti sí lára yẹn ibi tó kú sí wọn àti sọ láti ìdáná ìdá. àmọ́ tó bá dájú pé wọ́n ti sọ láti ìdáná ìdá àbúkádà láti sí ìdá. lọ́rọ̀ onáni ìgbàlódé jàdáza tó ti di àlẹjáde ọba lẹ abájà lára ìgbà tó kú sí abájà rẹ àwọn àwọn ti ọba ní mọ ànábì lọ́wọ́ ní ó ti sọ fáwọn ọmọ àbá wọn tó lẹ́yìn wọn ti sọ láti yàrá ìtẹlẹ àmà tí màá pẹ́ ní ìgbàgbọ́ tó kú wọn ti sọ láti jàdáza ti lára àwọn tó tó máa wá sí ẹni kò ní ọ̀tà kò ní tó di sọ láti jàdáza lẹ́nu ọ́ọ́dì. wọn lọ́nà wo la lè gbà láti rí àwọn ọmọ wa sórí àkídà tó dára láti gbà tá a bá ti wà lórí nínú yín títí fún òkè wà lọ́mọdé tó tó wọlé àti tó gbà wà lọ́la wọn ti lè dáńtẹ́ kò tó tó lọ́tọ̀ tí ó ní gbà tó lọ́pọ̀ tó a ti sọ pé nínú rẹ̀ a ti bẹ̀rù fún àwọn ọ̀rọ̀ rẹ̀ dáńtẹ́ kò kọ́ àtàwọn lórí ọ̀nà wo lágbà yìí máa ń fẹ́ nípa pọ̀jù kúlójú máa ń wáyé. tó eléyìí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n léde kúkúrú ẹ̀yẹ fẹ́yàwó gbọ́dà ẹ̀sìn gbọ́dọ̀ súnmọ́yàwó kẹ́yìn oúnjẹ gbọ́dà ẹ̀sìn gbọ́dọ̀ súnmọ́yàwó láì jẹ́ pé ẹ̀sìn àdúrà láti ọ̀wá àti ọ̀làlùkà ọmọ ń bẹ ní oyún náà sọ́nà bàdó àná lọ ẹsẹ̀ máa gbà pé ẹ̀rọ máa ń lò wọ́n yín pẹ̀lú àdúrà ní gbogbo wa. ẹ̀yin kan lára tẹ̀sẹ̀ kọ̀kọ́ tẹ̀lé sọ́dà ẹ má tún gbà kan yá ẹ̀yìn sọ́dà. nítorí kọ́ wọn mọ̀ kọ́ tẹ̀lé lọ́nà tẹ̀mọ̀ àtọ̀nà tẹ̀mọ̀. tòun gbà tí àwọn akọ́kọ́ máa wọ́n da àwọn òṣùwọ̀n wọn nílẹ̀ ìjọkọ̀kọ̀ tẹ̀lé ìyẹ̀wò ìjẹ́. wọ́n ní sọ̀lá ti tẹ̀ sí sẹ́ẹ̀rì tí ó múnádókó mú wá ní àbíbáwò ìyàpọ̀ ẹgbẹ́ nípa pété àdéhùn tó mú wa tọ́kẹsẹ̀ rẹ̀ ní àbí ọ̀kẹsẹ̀ rẹ̀ ní. àwọn kan sọ ilé kọ̀kẹsẹ̀ rẹ̀ ní àwọn kan lọ́kẹsẹ̀ rẹ̀ ní. ṣùgbọ́n ìta wà pẹ̀lú àtàlẹ́sà omi tó kọ̀kẹsẹ̀ rẹ̀ kọ̀kẹsẹ̀ rẹ̀ ní. àwọn nábìlà pọ̀ níta mélòó lẹ́nu sí. sẹ́nu kí nǹkan tó bá ti dé ó máa ń wà wọ̀ lórí sọlá ti tẹ̀lé bí oríṣiríṣi tó wà ní ọ̀tá fún sọlá ti tẹ̀lé wọ́n ti fún wa sọ́nù rẹ̀ ní tọ́ọ̀bá lè máa ṣe lójoojúmọ́ máa ṣe lọ́jọ́ tọ́ọ̀bá lè máa ṣe lọ́jọ́ máa ṣe lójoojúmọ́ tọ́ọ̀bá lè ṣe lójoojúmọ́ máa ṣe lọ́jọ́ tọ́ọ̀bá lè ṣe máa máa ṣàlàyé kó o débẹ̀ lọ́sọ̀rọ̀ ayé gbogbo àwọn àlọ́ epo tún lè jà débi pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi kú àwọn èèyàn tètè láti tẹ̀sí ìyẹn ni wọ́n fi kú àwọn èèyàn lọ́mọlẹ́yìn tó ìtawà sàlẹ̀ sàlẹ̀ tó kọ̀ fẹ́ àwọn olùmọ̀lẹ́sẹ̀ islam wọ́n sọ yìí kọ́dà àwọn àìmọ̀ àwọn àìmọ̀ àbàdàlẹ̀ àrùbá wọn máa ti jẹ́ lé eléyìí lè ti lẹ̀ wọ́n ní tọ́tọ́ káwọn ọmọ kóra ó ń béèrè lànà kóra kékeré kí ló ti lọ kí ló ti kọ́ lọ kọ́ lọ́dọ̀ dáa ìlànà lọ́dọ̀ gbàgbé wa kí ló fẹ́ máa kóra yìí. wọ́n ní táwọn bá bẹ̀rù táwọn ọ̀daràn wọn lọ pé ẹ̀yà rò ẹ̀yà rò kó àwọn táwọn wá ti torí rẹ̀ lé kọ́tọ́ àbí tọ́ba dájú pé àwọn ọ̀daràn máa ti bẹ̀rẹ̀ lé mọ́tì ọ̀gá dájú bọ́yá tètè ìlànà ẹgbàrá yẹn kọ̀tọ́ ládùúgbò wọ́n ní ìgbàgbé máa ń dà wọ́n láàmú ebi kí táwọn bá ti kankan bí alùpàá láti àwọn tó lè fáwọn òkè náà bá gbọ́ àwọn ti tẹ́lẹ̀ tó tó parí àwọn lè fi láwọn ti wọ́n yẹn ilé yẹn ti gbàgbé náà alùpùpù ni wọ́n pèlè ṣètò ti da onítọ̀ náà ṣètò ti fẹ́ gba ilẹ̀ yẹn torí pé máa ń wo ṣètò ìdàgbà láti mú yẹn níbi à ń ṣe ìròyìn lóyún ẹni tí máa ń bá jà fún ìrẹsì ìdí tẹmọtìlẹ àbẹtìlẹ tẹmọtìlẹ àbẹtìlẹ ìgbà tí wọ́n pa torí ìdí ẹni wọn akọ papọ̀ nítorí ọba ti di ojú sí náà yúrò yúrò yìí wá ní aṣọ ike èmi kọlọ ọba wò èmi ti dé dé ọlọ́run tó ti gbà ikú ojú sí náà kódà yìí wọn tọba tọ yọmọ òkú ìtaba tọba taba. tó bá tó tí tún sálọ àlá yóò tún wọ́pọ̀ tó ti ta bá yóò tún padà tó ti lọ́ọ́ ẹ̀fọ́ kò dé malẹ̀ àlọ́ ló ti ti ta bá ọ̀hà. wọ́n ní sọ́nà ìyá ní nìkọ́ ẹ̀sìn wa ní nìkọ́ ṣé ẹ̀sìn wa ti ta náà ti ta báwa ti wá ti wá lè ṣe máa ń fi ẹnìkan wọn bá Abdullahi bin Umar ọbí ẹgbẹ́ ọmọ rẹ lọ ó ní sọlá tó lóyún sọ̀rọ̀ àyè ó ní ẹnìkan wá ní sọlá tó lóyún ó ní sọlá tó lóyún sọ̀rọ̀ àyè alẹ́ ti wá ní sọlá tó lóyún ṣé ìlú rẹ náà ẹnìkan wá ní ìfọ̀ ọbẹ̀ bàbá. wọ́n ní káwọn máa ń ṣe sọ̀dá yìí táwọn ti ṣe sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tóbi ìgbà ọ̀rẹ́ ìṣèkà tọ́ba tó láti ọ̀bá jẹ. táwọn bá mi lọ táwọn ń lọ lọ́wọ́ táwọn ń wà wọ́n tó kọ bàbá bàbá àwọn tàbí kọ bàbá táwọn àwọn òkùnkùn àbí bàbá bẹ́ẹ̀ bàbá kan ló bí ẹ bàbá kan ló bí bàbá ló bí bàbá kan ló bí ènìyàn tó àwọn náà làwọn bàbá yẹn nígbà tí a máa ń sáré tí ó tiẹ̀ bá yẹn ní àmọ́ pé yorùbá olóko púpọ̀ là olóko púpọ̀ ní yorùbá ní ìsìn ní Ibrahim Adékúnlé Abíọ́dún tani Ibrahim onani tala Adékúnlé onani tala ẹlòmíì yọmọ alẹ Ibrahim adeleke abiodun ọjà ń bá bàbá rẹ ọjà ń bá bàbá rẹ ọjà ń bá bàbá rẹ wọ yìí náà nìkan lọ́jọ́ pọ̀ lọ́jọ́ pọ̀ kòkòrò tí wọ́n sọ pé Ibrahim adékúnlé ahmed torúkọ bàbá rẹ ahmed tí wọ́n adé pé o ti wúlò méjì nínú ọkọ̀ ìlẹ̀ ọwọ́ bàbá rẹ náà tẹ̀bọ́n wọ́n family nìyí ó kọ bàbá bàbá rẹ̀ náà àkókò tí bàbá bàbá rẹ̀ bá fi pọ́pùlà ńlá tó ṣe fámìlì nìyí kọ́mọ̀jẹ́ pé ìwọ náà ni bàbá rẹ̀ ìwọ náà ni bàbá bàbá rẹ̀ ìwọ náà tún ni fámìlì ara rẹ̀ irú rẹ̀ pọ̀ láyé tó ṣùgbọ́n adúgbò fáwọn Yorùbá wọn àwọn yorùbá wọn ní kọ́kọ́lọ́kọ́ náà ló fi yorùbá àwọn yorùbá wọn ti pọ̀ wọn ò ní sálẹ̀ ní bàbá wọn ó lè máa ti jẹ́ orí kan àbórúkọ ìdílé kan tó bọ́ sí bàbá rẹ̀ wà kódà àwọn ẹni tí ìdókò ìsìlám tó bá sọ pé adélèké adélèké dàgbàdélèké àti màkó ládélé ládélé bàbá rẹ àtẹ̀tẹ̀ àdélé tẹ ọmọ àdélé tó káfíń má bàbẹ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn kó pé yọ̀ má bàbẹ bàbá rẹ ọba àjẹni tí kò ti ké lọ láwùjọ bàbá rẹ ọba àjẹlúgbó bàbá rẹ ọba àjẹni tí ọ̀dà ní olópẹ́nu ní ìgbà tó ń dá gàdá lọ́mọ bàbá rẹ lẹ́ni tí ọ̀dà ní bàbá rẹ lẹ́ni tí ti ké náà tọ́mọ rere ọyọ kọ́tọ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ kò tó bẹ́ẹ̀. kọ́tà tó bá dé pàṣẹ lè bàbá rẹ̀ ṣé kí wọ́n mọ̀ kó lè di ọ̀. àwọn èèyàn mọ̀ wá bọ̀ sí pẹ́kọ́ lọ. bí kéèyàn máa jẹ́ ìrọ̀lì ọmọ tàtàlì ẹ̀. sẹ́mi kí sábà kó ìrọ̀lì tàtàlì ẹ̀. báwo ló ṣe lè bẹ́ẹ̀ èmi lọ́nà sọ àlùkò ní náà àwọn èèyàn bàbá àdúgbò ẹ̀kọ́ lọ. yé ọsọ di kini o lè sọ di zakariya zakariya máa ń sọ zakariya nàdáyà hàn ah, tó o kọ bàbá rẹ náà lọ bàjẹ́ àwọn yóò mú ọbọ dúpẹ́ kọ́nà wọn lẹni tó máa tẹ sọ láti apá tí máa dá pápá ètò bá tẹ́lẹ̀ àwọn olùkọ́ tó ti méjì wà àwọn tó lọ sí ìlú nínú àmọ́ dára nítorí pé gbàtà náà ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àwọn ìpè aláàbò ìlànà ìpè nàná wọ̀ pé àwọn ọ̀rẹ́ fàmàtà ọ̀kálà fàmàtà. mẹ́tẹ̀ kò ti bẹ́ẹ̀ náà ni wà àtàwọn àti sọ̀rọ̀ torí náà ìgbẹ́ tó bá ti sọ̀rọ̀ àti sílẹ̀ ti ti bèrè. wọ́n ti ní kó fi apá kan sílẹ̀ gbogbo ẹ̀ ló sílẹ̀ ẹnu àwọn ọ̀gbá láti lè gbé. àwọn mí nítorí alislam, alìsílám ó ti di kò sí mú láwà o ẹni tó bá ti jẹ́ pé sọlá ti ká ní sèkò tí ká fọwọ́ ká ẹlẹ́sẹ̀kì làwọn ẹlẹ́sẹ̀kì làwọn nítorí pé àkókò lọ́lọ́run ti pa mí tó kéde ẹ̀ka tó wà mọ́ ọ̀ka lórí ìlànà irú ìsìlámù irú rẹ̀ kọ́ bàjẹ́ láwùjọ àwọn yorùbá yẹn tẹ́lẹ̀ ìsọ̀ láti wọn ó lè sàtúbà gbogbo yòókù tó ti tó ti sàtúbà ọ̀la kí ló dé torí pé bàtúbà yẹn lérò tiẹ̀ ó fẹ́ fi mú sáà kọ́tò lè bàjá kọ́wọ́ lè bàjá kọ́tọ́ bẹ́ẹ̀ lábẹ́ òkùnkùn wọn láti ní ìwà tó wà ní ìlú lẹ́nu fẹ́ sálámù nínú àtàyà wa. لما تقول السلام على النبي أبي السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته كيف السلام على النبي كما ترى تركي السلام عليك أيها النبي إن أنا الصحابة أنا هو السلام وهل يكون فقال يكون فقال لا يكون أهل تبع ìtumọ̀ rẹ̀ ní ìpadà láti ojú ayé àtàkùn náà wọ̀ fún ìtumọ̀ torí tó bá rí ìtumọ̀ lábẹ́ kù láti ojú ayé àtàkùn náà à tó bá nàá nínú ìtumọ̀ láti kí ló máa sọ ṣe asàlámù àléyà anàtàmì ṣe ló máa sọ ni àbí asàlámù àléyà ayé wa nàbí gbogbo alàlámù bá asàlámù àléyà ayé wa nàbí náà lànà ti máa sọ láyé tó kí máa ti lọ akú sẹ́nà àtúgbà asàlámù àléyà kò ní ìmà bí ká máa ṣe gẹ́gẹ́ bá dàbí láti ṣe bẹ̀rẹ̀. wọ́n ní sọ́jà sáré fún àwọn bàbá bàbá wọn nà àwọn ọ̀rọ̀ bàbá wa dàgbà àwọn ọ̀rọ̀ fún yàrá dàgbà àwọn ọ̀rọ̀ ọmọ wa dàgbà àwọn ọ̀rọ̀ fún yàrá wa dàgbà gbogbo ẹni tó ti kọ́ ọ̀nà yẹn ti dẹ́ lórí wọn ká pọ̀ àwọn ọ̀rọ̀ fún yàrá dàgbà tó bá jẹ́ pé ọ̀nà yẹn ká pọ̀ àwọn ọ̀la wà lọ́la yìí. àmọ́ ní fẹ́ẹ́ gbà wá àlùfáà pẹ̀lú àbúrò wa àlùfẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá wa àlùfẹ́ ẹ̀gbọ́n bàbá wa àlùfẹ́ àbúrò bàbá wa àtàwọn ọmọ wa gbogbo àwọn ilé ìgbà yẹn wọn. ṣùgbọ́n ìyàwó wa bọ̀ àmọ́ ìyàwó yẹn kọ́kọ́ torí kí ẹ̀sán ọ̀rọ̀ yẹn ló ló ti kọ́kọ́ ìyàwó yẹn kọ́kọ́ sàkà ìyàwó yẹn kọ́ gbèsè sọ̀rọ̀ yẹn lè kọ́kọ́ máa ní tó ìyá wa ó lè yọ̀ọ́ yàrá ní ìmọ̀ àwọn òṣèlú tó kúrò bẹ́ẹ̀ láti ìmọ̀ ẹ̀rẹ́ ìyẹn. wọ́n ní wọ́n dá pa àwọn mi sí òṣìṣẹ́ sáà lọ láwọn àgbàdo láwọn bá sọ̀rọ̀ sáà lọ ẹgbẹ́ sọ bí ọ̀dà ti kọ́ mọ́jú ọ̀dà ti kọ́ mọ́jú nígbà kan náà sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ lẹ́yìn. wọ́n nígbà tí wọ́n mọ̀ náà parí lè má mú dáhùn kò tó lè kéde tí wọ́n rún ọ̀rọ̀ ní nàìjíríà sàrùkì ìyàló tẹ̀lé ọ̀dà ti kọ́ sàrùkì lè má mú tòtòrí lè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló máa ń ti báyìí kọ̀dọ́gba nítorí kéde sàrúkì àlàwà wa sàrúkì òní tẹ̀lé ìdè báyìí kílódé tó fi tẹ́lẹ̀ tẹ̀lé tẹ̀lé kọ̀dọ́gba yìí wa ha tòtòrí lè ẹ̀ bùkátà kan lóṣù kan fún olóṣù kẹkùn bẹ̀rẹ̀ Ramadan ẹ̀sìn bùkátà rẹ̀ kẹkùn parí Ramadan ní Nàìjíríà ti wá mi láti oṣù láti oṣù pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀pá rẹ̀ ìyàtọ̀ ní tí o ti máa ń yọ ọwà láti àgbà mi kàtà àgbà mi náà àgbà kan náà kọ́ láti wà pẹ̀lú ìlàwọ́ o sì lè yọ lọ́dọ̀ ọmọ yọ lọ́dọ̀ o lè yọ lọ́dọ̀ ọmọ yọ lọ́dọ̀ tó a kò bá dà pé kàmọ́ wa pé wọ́n ti ló tó bá wù mo rò pé lọ́dà wà lálẹ́ bá wọn ẹnìkan pèrò pé ó ní ẹ̀dá kùtà akpọ́kọ́ wọn sọ pé ẹ̀ o ti sísà o ti kéde ó tún lu rọmọdán kò lóṣù kankan àwọn ọmọ àwọn ọmọ a ah, síbẹ̀ mà á ah, má mo ní à ah, ṣé sáwọn ilẹ̀ ń wò jẹ́ bẹ̀rẹ̀ rọmọdán ó ní bẹ́ẹ̀ ni àbájọ ọwọ́ ìjà tó lẹ́yìn náà gbogbo àwọn àlọ́jú olùdíjìmọ̀ ni wọ́n máa ń gbé ká ṣé sáwọn ní nàìjíríà wà ní sọ́sọ̀ pé wọ́n wọ́n sì lọ bẹ̀rẹ̀ rọmọdán wọ́n òrójú wọ́n parí rọmọdán nàìjíríà rọ́ọ̀kì yẹn wà.

wàlá ìbọn jẹ ti ọdún wọn la kó àti mọ àwọn pé wọn bẹ náà àbí wọn rún wọn lò àbẹ́yìn mọ àwọn pé wọn bẹ ẹbí wọn lè rẹ ọ̀rọ̀ ẹ̀sìn tí ó lè dáhùn irọ́ la ọjọ́ pé ti ṣe jẹ́jà ó tún nàìjíríà ti lọ kọ́ àwa ọmọ yorùbá akọ́lẹ̀ tó fi ẹ borí bẹ́ẹ̀ kí ló dé dáwà jẹ lọ akẹ́kọ̀ọ́ yìí wà ní àmọ́ àkókò wọn dúró gbàgbọ́ kúrò ẹ bá wà ní òyìnbó.

kan lọ pé a rí lóṣogbo kọ́ wa lóhùn ní gbàgbé lóṣogbo ni kó lọ rí lékún ó ti dè é àmọ́ ẹ̀fọ́ alọ́rọ̀ kálukú ọ̀wá àwọn akẹ́kọ̀ọ́ wọn ní tó wọ́n rí dáhùn ẹ̀ wọ́n rí ilé ìlú ni wọ́n rí sẹ́wọ̀n fún àlọ́jà àwọn akẹ́kọ̀ọ́ máa ń wọ́n sí ọjà wọ́n ní wọ́n rí wọ́n ní wọ́n ní tó bá yẹ kọ́ wọn papọ̀ apàdé lọ́wọ́ ìdàgbé àná. a ní ẹ̀wà tó wà ní báwọn pàdé kọ́ lọ́rùn dépò pèlè lẹ níjọ pèlè fún wọn tètè láyé nàbí láyé lè máa gbà wọn bala lè nà àwọn akéde ká máa rà mí lọkọ ó pè wọn lọ́jọ́ pé ní àlùyá torí ti ilé ìgbà yìí sábà ti mú ọ̀rọ̀ àlọ bọtá wà lọ bá wà pẹ̀lú ògbọlọ ẹ lè gbé àwọn àtọ̀tẹ̀ ẹ̀ ń fún ọ̀bá wà. ń kówó jàmá ní táwọn lè máa ti sọ láti lẹ́yìn ọ̀tọ̀ ló lè ti jà ọ̀tọ̀ lè má mú ìmáàmù ọ̀sìn ọ̀tọ̀ ní sìn láti ṣe ọ̀tọ̀ ní lè má mú kọlọpọ̀ yẹ wà tó ẹ lè ti sọ láti lẹ́yìn kọ́tà ti máa sọ láti tó oní òjì yìí ó lè ti jà oní òjì yìí àti ìdájọ́ ìdúró gbogbo ti sìn kọ́kọ́ ní kékeré ẹ̀yẹ ìtọ́ láti lẹ́yìn tẹ bá rí lè má mú ní ìgbè dà tẹ rí lè má mú ní ìgbè dà ó pé ní ọ̀daràn yìí yàtọ̀ sí lè má mú wa kẹyàn lè má mú wa ọ̀pàwọ́dà eléyìí tó bá kẹsì lẹ́yìn rẹ̀ abẹ́dẹ́ lórí lè ti òkè ó ti sàkóso òkè dẹ́gbẹ́sì lẹ́yìn rẹ̀ àti ìyọ́wọ́ ńlá ní ọ̀pàá mi lè ti lẹ́yìn rẹ̀ kí ni mo ṣe ẹ ń ṣe ìyàwó kí ló á fún ìyàwó tí mo ṣe èèyàn ní ma ṣe ìyàwó ọtẹ fún mi náà ti ta torí pẹ̀lú pẹ̀lú ọtọ́pá ma ọlọ́run bá ti náà ló ń ṣe kéde lọ́mọ ọtọ́pá ma ẹnu tí ẹ náà wọ̀ wò adúgbò ẹ̀kọ́ mi àdàbò ti lé mi. wọ́n làwọn ẹ̀yà wọn àmọ́ kọ́ tó pàtó tí ọba ti fi bẹ́ẹ̀ àbẹ̀ lọ́kọ́ máa kú torí sẹ́yìn bá tó islam náà ti sọ ìwé tó bá jẹ́ pé títú láti bí ilẹ̀ tẹ́sí fọ́tò yẹn ti òwúrò ti pàṣẹ ya pásítọ́ọ̀tù tọ̀tù tí wọ́n lè mara pásítọ́ọ̀tù wọ́n lè mara ẹ̀ríkà wọ́n lè mara ọ̀fẹ́ lọ́mọ́ta yìí náà wọ́n ti tó lọ́kọ́ fọ́tò náà wọ́n kọ́kọ́ rẹ̀ tàbí ọ̀pọ̀ yà tẹ̀lé ìjẹun. àmọ́ bẹ́ẹ̀ tí wọ́n yà ẹ̀ tí wọ́n yà kẹ́ bá wọn lọ ẹ̀mọ̀ pé ẹ̀mí bá tó mọ̀ ọ́jà wọn náà ló fi nípa àti ẹ̀mí tó kọ́ lọ́wọ́ lé lónìí òkúrú òkúrú òkúyọ̀ ẹ̀ máa yà pẹ̀lú pé wọ́n lọ ọ̀tọ́nà mi ni o ọ̀tọ́nà mi bọ́dọ̀ tó báwa kò níyà o ọ̀jẹ̀ mi ọ̀tọ́nà mi kọ́ mi yà láti wá tó sàfihàn rẹ̀ lára òye àti wọn yà wá lọ sí lọ́pàá ni wọ́n fi yà tó ẹ̀ wọn ní kó o lọ bí o ti máa ti sọdá o ti yóò ti sọdá nítorí kété bí bá ń tẹ ìgbàgbé kó dà máa ti ṣe máa lọ àbí ọ̀gá ti ṣe máa lọ o ti máa fọwọ́ sọ o ti ti máa fọwọ́ sáko o ti àmọ́ sọdá nínú sọdá ti o ti yóò gbọ́wọ́ tó bí bá ti gbọ́ yóò dúró bá ti dúró yóò rúkú bá ti rúkú yóò gbọ́dọ̀ tó bí bá ti gbọ́dọ̀ tó bí yóò forí kalẹ̀ bá àti forí kalẹ̀ bóyá béèrè ni pé kó o tó ti máa kájú nínú sọ́dá kí ni ọba wí lérò kó rẹ̀ Allahu akbar báwo ló lè wọ́n ní alùpàìkúrò làárẹ̀ ọkọ̀ lẹ́nu máa gbogbo tọrọ láti lè àgbọ̀dọ̀ dànù nítorí ìtàlẹ̀ tẹ́gbọ́n lè tó tẹ́gbọ́n lè bọ́ tẹ́gbọ́n lè kú tẹ́gbọ́n lè nàwó tẹ́gbọ́n lè forí kalẹ̀ tẹ́gbọ́n lè forí sókè sebókò lè mórí kalẹ̀ sebó lè jókòó ní jókòó tẹ̀síọ́kọ̀ jókòó ti pẹ́ náà lè mórí kalẹ̀ ní etí ó lè ṣe ní ọ̀mà sí etí ó lè ṣe yẹn kọ̀gbọ́dọ̀ kọ̀gbọ́dọ̀ nítorí gbòǹgbò ní té ọmọ àtìkọ̀dá gbòdò tó àlè tọ́ba tí wọ́n lórí kọ̀dá kápẹ́ ńlá kọ̀dá ti ṣe tọ́ba àlẹ́ yìí má mọ̀ wá lọ káwọn ò ní òkè kan yóò tún dúró ní déédéé ìlú táwọn tó ní ti bá dé ha tóró lè dúró rẹ ọ̀kan ní kápá jà ètò lè di ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ tó yẹ kó lè dé yóò dúró ló ti wọn bá dé yóò dúró ló ti wọn dúrà kó tó wá lọ fún yóò tún dúró lórí wọn tó máa ń fi ra ọ̀hún tó máa ń fi ra ọ̀hún tó máa ń fi ra ọ̀hún yóò tún kórè lókè. تدري ما سمع الله لمن حمده ربنا ولك الحمد يطعم الله ابدا فاتقوا الله ما استطعتم سبحان الله وبحمده اشهد ان لا اله الا الله